إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لازم في أدوة الله سبحانه وتعالى أترى كلام عن ولام ولا جنجسارة ولما بانه محمد صلى الله عليه وآله وسلم ní ìtẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́run nínú Al-Qur'an Karim Suratu Ibrahim ayẹ̀ tí a ti máa gbé tafsir wa lónìí ó náà ni ayà ẹlẹ́ẹ̀kẹrin orí ayà ẹlẹ́ẹ̀kẹta náà ni a ti dúró ayà ẹlẹ́ẹ̀kẹrin náà onáàlẹ́ a máa tẹ̀síwájú níbẹ̀ ọbẹ̀ Allah subhanahu wa ta'ala kọmọ́sẹ̀ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا بلسان قومه لنبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تدعو فيدعي الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم أبرزتما القرآن pẹ̀lú orúkọ ọlọ́run ọba ọba tí orúkọ rẹ̀ kún fún ìkẹ́ بسم الله الرحمن الرحيم lẹ́yìn ìgbà tí ọlọ́run ṣàlàyé fún wa ìṣesí àwọn aláìgbàgbọ́ èyí tí ń bẹ níbi ìmọ̀ gbọ́lá fáyé ju àkìyàmọ̀ wọn lọ èyí tí ń bẹ níbi ìmọ̀ kọjú àwọn èèyàn lójú ọ̀nà àtọ́lọ tó bá fẹ́ ṣe tọ́lọ wọn

tó ṣáájú àdẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ni wà máa arúgbàlẹ̀ ní rọ́sùlẹ̀ nílá bí níta nípa olù yìí ọlọ́run ọba ní ààrẹ òjíṣẹ́ kan níṣẹ́ àìwà náà bàá síná àgbébìdé òjíṣẹ́ kan bó ti wulẹ̀ kó mọ mìíràn súnlé èyíkéyìí nínú àwọn òjíṣẹ́ tí wọ́n ti wá sáájú Ànábì sallallahu alaihi wa sallam àyàfi káníkámọ báwọn ènìyàn wọn sọ̀rọ̀ pẹ̀lú èdè táwọn ènìyàn wọn gbọ́ ilẹ̀ abílẹ̀ta nípa omi yìí ayélujára ayé àkúnnà mùtàhádìí sáà dìlọ́gbà ìjọba òní ebe táwọn èèyàn rẹ̀ gbọ́ náà láàfin ní kó jíṣẹ́ ọlọ ìyẹn kó fi mọ báwọn sọ̀rọ̀ wà máa rúdà nàmì rọ̀sùlù ìlà abínisa ní káwọn òfìlì ọmọ Israel

ọlọ́run wá ṣe èdè lárúbáwá lédè dáná tí ó fi máa dáná ènìyàn sọ̀rọ̀ tí ó wá wá lórí eléyìí ní pé ṣẹ́nà yorùbá tí kò sáà tí ó pé wà sọ gbogbo wa ilá ka rí làwọn kan fi sọ pé gbogbo àwọn ògún àwọn àwọn wọn ní àwọn òjíṣẹ́ làwọn ló jẹ́ pé bí wọn èdè Yorùbá ni ọlọ́run kò kò sì gbé ilé ẹran ọya sábàtì ló fẹ́ wọn wá múdúrà lọ́wọ́ fi rán wọn kán wá nígbà wọn sí lórí èyí ó náà ní pípa o tó gbogbo òjíṣẹ́ bá rán pátá àtàwọn sọ náà lọ́wọ́ ní máa ìgbà tó lórí àníbùwà Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run gbà nẹ́bí dìde ìran lárúbáwá torípé lárúbáwá là nẹ́bí náà èdè tọ́lọ́ sì fẹ́ kó ti bá wọn sọ̀rọ̀ náà lèdè lárúbáwá àmọ́ nígbà tó jẹ́pà nẹ́bí ló pin gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run kò ní só ti ṣẹ́ ní ìmọ̀ lẹ́yìn rẹ̀ àgbàbẹ̀ ìpìlẹ̀ lọ́jẹ́ nínú gbàgbọ́ wa nígbò tó sánẹ́bí ní ilẹ̀ yẹn lọ́sọ̀lọ́ kò dẹ̀ tó jíjẹ́ kankan mọ́ lẹ́yìn ẹ̀ tó bá lọ ọjọ́ kò jíjẹ́ ní tó ń bẹ lẹ́yìn ànábì ní àbábọ̀ wípé ọlọ́run bá tún gbé sàdìgbè nínú èdè yorùbá ló náà bàbá àmọ́ pàtọ́lọ̀ ti ga dúró lórí ibi lárúbáwá wá di èdè ẹ̀sìn fún gbogbo ayé ìjókòó ànábì sọ́lá rẹ̀ wà lọ sọ́lá ìjókòó ànábì ló jíṣẹ́ òun náà ló fòfin sí ìmọ̀ ló jíṣẹ́ wákàyé náà ló ti jẹ́ kójó kó yẹ wa torí pé nù áyà táwọn èèyàn kan máa ń lò wọn a máa lò wípé kí ló dé tó fi jẹ́ pé lárúbáwá là ń ka ìwé ẹ̀sìn wa kí ló dé tó fi jẹ́ pé lànà ìgbà déńtì Islam kò ní lárúbáwá la fi ń ṣe ìbọ́lọ̀ wọn bá ní wọn máa ń ta iná. Tó já máa ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ kọ́mọ̀ wá di pé wọ́n dàrú mọ́ ọ lọ́wọ́ ìgbèsè bọ́lá ọba ni àníyàn ojúlé kan táwọn ènìyàn wọn àyàfikó ti pé èdè tí wọ́n gbọ́ táwọn ènìyàn sọ lòjíṣẹ́ ọlọ́wọ́ máa bá wọn sọ náà ni ó fi jẹ́ ìwé láàṣọ kalẹ̀ fún wa kí lọ wá dé sébè ní lárúbáwá ní wá وَمَا أرسلنا من رَسُولٍ إِلَّا بلسان قومه وما أرسلنا من رسول إلا بلسان قومه kò tó ti jẹ́ kan tọ́lọ̀ ọba wa sáré náà ò jẹ́ tó ti dájú àyà púpọ̀ tẹ́ pèsè táwọn ẹni tààrà wọn tí gbọ́lé ní ti máa bá wọn sọ̀rọ̀ àwọn Banu Israel wọ́n ń sọ àwọn èrò tó pọ̀ nínú èdè wọn ẹ̀bàránìyà èdè rígbùrù ó ń èdè wọn nínú èdè wọn ni àrọ́míyà arabic ó ń èdè wọn àtúrísírísí àwọn ìlànà èdè míì táwọn ọmọ Israel tí wọ́n ń sọ bọ́lọ́pàá ti wá pé ti èdè táwọn èèyàn yẹn ń sọ yóò fi bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ títí

نعم ولكن رسول الله وخاتم النبي ọlọ́wọ́ kì í ṣe bàbá fún ẹni kankan ní àwọn arákùnrin yìí èyí ni ọ̀rọ̀ ọmọ mú lọ́mà ṣùgbọ́n bí ọlọ́wọ́ aṣọ àyàkà wípé bàbẹ́ ẹ̀ Òjíṣẹ́ ọlọ́rọ̀ anẹ́bì ń ṣe bó ṣe jẹ́ wà ha tí mọ̀ nàbí yìí wà ha támọ̀ nàbí yìí. Àmì ìjọ nǹkan. Kọ̀lú náà. Náà? Ọwọ́ arṣù. وخاتم النبيين وخاتم النبيين gbogbo ẹ̀nà lọ́wọ́ yìí bọ́bá sì torí wà kọ́tímì nàbíyìn gbogbo ẹ̀nà lọ́wọ́ lé a máa nẹ́bí tẹ́rí ọlọ́ ní òpin gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́ ní ṣe áyà yìí àwọn ọlọ́mọdé àwọn ẹmọ́ lò láti sọ wípé ọlọ́run torí pé kìrá mi ń bẹ́ẹ̀ pé wà kọ́ọ̀tánì kọ́ọ̀tánì òka ló ń jẹ́ bẹ́ẹ̀ lédè lábáwá ó wà ní ọlọ́run ò sọ pé ànábì ló pín gbogbo ẹ̀ ànábì ọlọ́run wà kọ́ọ̀tánì ìnábì yìí òka gbogbo àwọn ànábì ló jẹ́ ìgbàgbọ́ tí wọ́n nìyẹn ó sì lòdì sí tí gbogbo agbọ́yé tó bá wá rí bẹ́ẹ̀ tó bá rújú ń bẹ̀ ẹjá wá lọ wọn tánà bí sọ gbàgbà sọ́lá àlewà àlewà sọ́lá gbàtánà bí fẹ́ lọ sójú ogun gásíwọ́tù tàbú ojú ogun yìí anẹ́sọ́lá àlewà wá ń palẹ̀ mọ́ àfáwa àrí ìbùnú àbí tọ́ọ̀lì àwọn náà ń palẹ̀ mọ́ fáwọn oúnjẹ lánàbí mọ́tẹ̀lẹ́ wa lórí ogun máa mójú táwọn ọmọ kéèkèé àtàwọn obìnrin ló lé jẹ́ ọ̀rọ̀ yìí kò tẹ́ àfáwà áyì lọ bí kó náà ó tẹ̀lá mọ́bí lórí ogun lóhùn àlẹ́bí wa sọ fún wípé áwọ̀lẹ̀ mìtàrígbọ̀ ìrẹ́ áyì ó yẹ kínú ló dùn sí a ń takúnà mí ní bìmọ̀nsílẹ̀ sí àrónì mọ̀ọ̀sà tí wọ́n fẹ́ wà nípò tí àrónà wà lẹ́gbẹ̀ẹ́ àlẹ́bí mọ̀ọ̀sà yìí tí a mọ̀ wípé bójú ṣe rú náà náà bá kàdílẹ̀ àwọn ọlọ́mọdé ẹ̀ tó lò wọ́n ní bẹ́ẹ̀ ni ṣẹ̀bá nẹ́bí ọlọ́run arúnà ànẹ́bí ọlọ́run náà ni Musa ìyẹn tó bàbá nẹ́bí tó ń fi ilẹ̀ wípò kọ́ nìkan yà nẹ́bí nu àlì náà ẹ̀tọ́ odágbọ́yé ṣùgbọ́n ọ̀dọ̀ parí síbẹ̀ ànẹ́bí nu wà láàkín ṣùgbọ́n láàrín bí agbá àwọn òní sọ́dílẹ̀ wá ibi ilẹ̀ lójúdà wọn àti tó tó tó tó tó gbogbo ẹ bá ní tótótó ẹ̀nà ní ká sọ kí lọ́wọ́ àti tótótó wà láàkì láàrín ẹbí yàbá àdé wà láwọn sọ aláàbí ní ṣùgbọ́n kò ní sáà ní ilẹ̀ bẹ́ẹ̀ sọ sí ṣe tí ìgbà àti bẹ́ẹ̀ ni kò sílẹ̀ lọ́dọ̀ wà jẹ ṣùgbọ́n kò sí náà kí ni àfiwé náà bí ṣe láàrin Haruna àti Musa tí ẹ̀gbẹ́ wà sáà ní Musa fẹ́ lọ gbòfin ẹni tó fi rólé òní Haruna ìtumọ̀ ẹ̀dá ní bá ṣe ń lo ojú ogun ìjáàtùwọ̀ alì kàfẹ́ ọrọ̀lé gẹ́gẹ́ bí Mùsá ṣe fi arúnà rọ̀lé sírù tẹ̀ṣùgbìrù yẹn yìí ṣe bá nẹ́bí ìṣọ̀rọ̀ bá nẹ́bí ọ̀rọ̀ náà alì ọ̀bọ̀lá ana Ahmed mo ń jẹ́ Ahmed nínú ẹ̀ anẹ́bí anet mọ́ọ́hí orúkọ ní alimọ́ọ́hí ẹ̀ntọ́dé tó wá pa ẹbọ rẹ̀ anel haṣíru èmi lẹ́yìn tó ṣe wípé gbogbo àwọn èèyàn ó kojọ lẹ́yìn mi báyìí dọ̀gbà tìyàmà wà anel áàkìbù èmi lẹ́yìn tó ṣe wípé lẹ́yìn ìdèmí èmi mo káyìn gbogbo àwọn bìmánà ààkìrù bí i ọba tó kílẹ̀ anẹ́bìsọ́lá àrẹ̀mọ́sọ́lá anẹ́bìní masálí wa masálà àmbíyà anẹ́bìní àpẹjúwé ní anẹ́bì sí gbogbo àwọn anẹ́bì ọlọ́n tó sáájú tèmi dé kàmọ́sálì bùnìyàn ó dàgẹ́gẹ́ bí ilé kan tí wọ́n kọ́ fa àtàrà wájà mọ́lá yẹ́ni ló kọ́ tó tún lè yẹ sí sílé dà gbogbo ẹ̀wà pátánà sí síbẹ̀ ìlàmọ́ ojú alábẹ́rẹ̀ àyàfi ààyè blọ́ọ̀kì kan tó wá mú fàyàtúùkù náà hàwà àwọn ìwà ìrọ̀ kiri kárí àwọn àwọn òkú ah, láàrín ìmọ̀ ìdákọ̀ tí ń bá ṣe àyè blọ́ọ̀kù kan tó ń bẹ̀ alẹ́bìnrin wà á rẹ̀ sí ní kàlẹ̀dábì èmi ìyẹ́ lọ blọ́ọ̀kù kàyẹ̀túùkù ti rí ti bẹ́ẹ̀ lọ́la pàdà

oníbànẹ́bí ni ó pé ìgbàlẹ́bí ọ̀rọ̀ sánàbí ní ilẹ̀ látara pẹ́kọ̀ wá lọ́lọ́run òfin tún wá sọ ìwé kalẹ̀ pẹ̀lú èfè ní ìmọ̀ tó bá ṣe rí ọlọ́run tún máa sọ òjíṣẹ́ mi kalẹ̀ ní nínú àwọn ìran mi pẹ́yẹ́ àwọn ìran náà ọlọ́run ò tún ti sọ kalẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ àárín òfin gbogbo lóbi jẹ́gbẹ́ ta bá ń tún wípé wa máa sàlẹ̀ ní rọ̀súlì ní lábí lísà ní kọ́ọ̀mí Ọlọ́wọ́ ní kò tó jíjẹ́ kan tààrá sáájú tànẹ́lúwà Muhammad sallallahu alaihi wasallam ní tó ti dórí ẹ̀. Àyà àti kó ṣe pé èdè táwọn tààrá wọn tí ń sọ láàfin ní kan bá wọn sọ̀rọ̀. Láàfin sọ ìwé kalẹ̀ fún wọn bá a lẹ́sẹ̀ ní ẹjọ́ lórí ànábì ṣùgbọ́n bá tí ìrìsáàlà àti dókun látòrí ànábì ló fi wà lórí lábábà mi kò sí ìwé pẹ̀lọ́lọ́ ọ̀sọ̀ kalẹ̀ kò lè lè yorùbá mọ́ kò sí bá a ṣe bẹ́ẹ̀ mọ́rọ̀ yẹn lè yá wọn ta wọn dín kámọ̀bà àjọ pípa táwọn ògbédè yẹn ni òjò yá wọn Jọba alẹ́ ṣàlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ fáwọn tààrà wọn sí. Ọlọ́wọ́ bá nígbà ṣe tẹ́tọ̀ ọ̀hún náà tó bí ẹ̀ lóhun àwọn tá kádàrà kó wọ́n sọnù ó pàpà sọnù náà. Torí pé níta fẹ́kán mọ̀ náà náà ni ti jẹ́ sábà bí sọnù tó wáyé pé lédè ìlú ìbẹ̀rẹ̀ ìbí ìbúrà mọ́wọ́ ìléwà náà ló sọ̀rọ̀ kí ni tó tó bẹ̀ inú náà ní kìrìgbà bẹ́ẹ̀ sì ni kásòdé wọn fún wọn kó lè yé wọn yẹn ká lè mọ̀ náà ní aláwọ̀ bá nípa ṣe sọ́tọ̀ náà ẹ̀rùmí tí ó fi sọ̀rọ̀ náà yóò sàn ṣe dédé wa náà ní sọ wọ́lá ìgbésẹ̀ nínú ẹ̀yẹ dáwà pẹ̀lú rẹ̀ kan lẹ́yìn ọba tí ẹ̀ màgbé bí wọn bá ń wà ràn lọ́wọ́ lọ́fíìsì tó ga tó wá pé yorùbá lọ fẹ́ lọ bá sọ yorùbá lọ́jọ́ yóò bá tọ́ yẹ kọ́jẹ́ sábà ti tó fi ìṣèlú bẹ́rẹ̀ lọ sí kejì ìbáraẹni ìlà ìlú lẹ́tẹ̀lẹ̀ gbà ẹ̀pọ̀ ọmọ ìyá mi ẹ̀kọ́ ọ̀dọ̀sán ṣé ìlà ìlú ṣe ti gẹ́lẹ̀ ní àbíjì Sudan Yorùbá tó èdè rẹ̀ tó rọ̀pọ̀pọ̀n náà tó yẹ kó jẹ́ sábà bí ìrànlọ́wọ́ oní ọ̀pàdà sí sábà bí ìyàpò ọlọ́wọ́ bá sọ àwọn ànábì ọlọ́wọ́n wọn jẹ́ táwọn èèyàn wọn ó sọ̀wé wọn kalẹ̀ pẹ̀lú èdè táwọn èèyàn gbọ́yé ọlọ́run bá ní síbẹ̀ síbẹ̀ náà wọ́n tí ọlọ́run ọba ṣe tí èyàn àwọn ọlọ́run ti kádàrá pé wọn ò ní mẹ́rin àwọn ò ní padà mọ̀nà náà tó ti péjì wọn náà fi sọ fún wọn ẹjọ́ bá wù ọlọ́run pé kò ní mẹ́rin kò ní sára ẹ̀mọ̀nà náà ẹlòmíyàn ti bẹ́ẹ̀ kì í ṣèdè rẹ̀ èdè yẹn á ti mọ̀nà azim kí alkùnrin azim mọ́ látàrẹ ọmọ alábáwá tó ń sì ń bẹ kí ṣe mùsùlùmí dáadáa àìmọye orúkọ jáfà bí ṣe mùsùlùmí yóò sì máa sọlábá bí ṣe mùsùlùmí ó sì gbọ́ ìtumọ̀ èdè yìí ó gbọ́ ó sì yé lóye tó wà Nàìjíríà the first professor of Arabic literature passed away jíjẹ́ mùsùlùmí ó gbọ́ èdè yẹn ó yé ó sì mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ó bá sì gùnkè ní nàìjíríà ní tó lágbòkè ó kọjá lórí iṣẹ́ tó ṣe ó kọjá bẹ̀ ó ká ó yé kódà lọ́dún kan ó sì yípa pépà lórí ẹwà èdè níbẹ̀ nínú Al-Qur'an ó kọjá ẹ̀ pẹ̀lú èdè gbogbo àwọn èèyàn gbé jù pé ah ìmọ̀lẹ́ gbogbo jáde ẹni dára àgbèrè àwọn ọmọ wọn ti bèèrè pé mùsùlùmí àmọ́ ìjọ mùsùlùmí. Ìmọ̀nà ọ̀dọ́lọ́wọ́ ọba ló wà, ẹ̀lú ìfọ́lárúbá bí ìjọ kò tó yẹ̀ sírùn ẹlòmí ò sì gbọ́ nígbà wọn bá tó tu fún léde rẹ̀ yóò tó gbọ́ tó ń wí ó sì dúró déédéé lórí ìtọ́lọ wọn láàájí máa ń yàṣá. wọn láàájí máa ń yàṣá. ọlọ́wọ́ ilé ìfẹ́ni tó bá wù ú mọ̀nà. wọ́n kò wá ilé àti ìtòyí àti. alhakim ọba ọ̀jọ̀gbọ́n lọ́lọ́ gbogbo nǹkan ó ṣe tọgbọ́tọgbọ́n ó ṣe ti dìtìtì ó lè má yé wa ó ṣe ní ti torí tó lè má hàn sáwà gbọ́n sọ́lọ́ áyà yìí àwọn àfá wa máa lo áyà yìí láti ṣàlàyé fún wa nípa gbogbo dáwà bóyá bá fẹ́ máa pa àwọn èèyàn tó túnà ọlọ́run bóyá bá tún gbọ́ èdè wọn àmọ́ ìrànṣẹ́ dáwà lọ́wọ́ ibo ni ọ́ ọ fẹ́ lọ ṣe wá àti fáwọn ibo wọ́n kọ̀kọ́ fẹ́ tẹ́tí gbọ́ sí ẹ náà lógbèdè wọn ló fi ń bá wọn sọ̀rọ̀ bí o ti ẹ̀mí ń gbà lọ́pọ̀ ní ah, ẹnu owó afáyín náà tàbí ọmọ ìbéèrè wa afáyín náà máa tàbí ọjọ́ bó ti ṣe di awúgbá èyí ló fi ẹ̀rọ lùpọ̀ ọmọ gbádùn wọn ọba ti gbé di awúgbá sálọ sálọ ràǹdọ́dà ìlọ wàlú yọ pọ̀ yẹjú òṣèré bẹ́yẹn bá pẹ́lẹ̀ mí náà a mọ̀ ràn lọ́wọ́ anẹ́bùwà Muhammad sallallahu alaihi wa sallam anábì ní kí sàábé kan àbáwa zaidu bínú sáàbì kó lọ kọ́ èdè àwọn yahudi èdè sùrìyàníyà ní àwọn èdè àwọn yahudi kó lọ kọ́ torí pé bàbá ń bẹ lábẹ́ bàbá ẹ̀ kàǹkà àwọn tí wọ́n kò tán wá kù yahudi ẹ bá kọ lẹ́tà yahudi àwọn ìgbà ara àwọn ilé ìfọkànbalẹ̀ sùn tó bá gbogbo tó bá ti tọ́ ọmọ bí èdè tí wọ́n yẹ tọ́bẹ̀ ti kọ nǹkan anábìnóyá wọ zẹ́ẹ̀dì búnú sáájú wá lọ kọ́ èdè yẹn zẹ́ẹ̀dì búnú sáájú ó sì kọ́ èdè yẹn ní tí òjò tù kan 17 days ọkọ̀ ó gbọ́ ó mọ̀ ó lè sọ ó tún lè fi kọ́ kọ̀ọ̀kálẹ̀ ó tún lè kọ́ yẹn ọmọ sàbí kẹ́rìkà máa ṣe ẹni jákújàkú sáwọn sàbí à ọlọ́mọdé yóò dára àwọn tó ẹ̀kọ́ lọ́mọ mọ́ kó wọn ti ànẹ́bì sọ́lọ̀ èèmọ̀ ní gbogbo wọn bẹ́ẹ̀ni bùrù pàtì kẹ́yìn ọkọ́ èdè tí ò gbọ́rí rí seventeen days ó gbọ́ ó lè sọ ó lè kọ́yàn ó tó lè fi kàn kálẹ̀ lọ́gbìnrin ẹgbẹ́ nínú gbàgbọ́ sí wa àwọn òyí gbogbo sàábẹ́ òdúùn ni wọ́n ṣùgbọ́n àwọn èèyàn àwọn èèyàn kan bẹ tí wọ́n tó kún tàn nẹ́bì lóòótọ́ ṣùgbọ́n sí nínú sàábé mùnáfikí làwọn irú Abdullahi ibn Ubay ibn Salul ẹ̀ lè rí nínú gbogbo tí à sọ̀rọ̀ ọlọ́run sì fi wọ́n hàn débi wípé ẹ̀ ní rí wọn

àwọn sàábé àfá àwọn àfá wa àfá àfá àfá àfá àfá wa ni wọ́n ẹnu ọ̀gbá láti sọkúsọ sí wọn torípa wọn sọ ààbà ọ̀ràn ẹ̀sìn ní ká nífẹ̀ẹ́ wọn odidi ẹ̀sìn ní torípé káàbà ti nífẹ̀ẹ́ wọn àfẹ́ràn nẹ́bì èmi a máa sọ wípé èèyàn kọ́ ọmọ kan ní kéwú èèyàn sì ń fọwọ́ páyà wípé ọmọ yìí ọmọ gidi ni ní gbangba ẹnìkan wá ń sọ wípé wọ ọmọ yìí á ah, ò mọ̀ lẹ́kọ̀ọ́ jẹ́ ẹ̀kọ́ ọmọ ẹ̀kọ́ nínú àfá rẹ̀ nínú àfá yìí ò ṣe é sí é sọ ọmọ ìlẹ́kọ̀ọ́ ìwọ́n wá ń sọ wípé ọmọ yìí ò lẹ́kọ̀ọ́ bí ẹ̀ náà lẹni tí ń bú àbúrò rẹ̀ rà lọ́dọ̀ ọlọ́run káàdà pé àbúrò rẹ̀ rà ó pò ní ṣe fánàbì lẹ́nu àbúrò rẹ̀ rà fánàbì fọwọ́ gbáyà pé ẹ̀tọ́ lámọ̀ náà ẹ̀ tòlóbi jẹ́ pàwọn sọ̀hábà ká nífẹ̀ẹ́ wa gbogbo sọ́hábà gbogbo owó nábì yìí rọ̀súlé láàrin mọ̀kútà ọdún wọ́n fi gbogbo àṣọ àbìlí ìdí nùrù fi ní ṣùgbọ́n nábì sáábìt nínú àwọn sàábẹ́ ló ìmọ̀ ń bẹ sì ṣe ara mọ́kà alàǹsọ̀rí ara mẹ́jínà ni bó ṣe wá tó yẹn Abdullahi Abbas tó ń tún jára mọ́kà tó jẹ́ mọ̀hájì tó tún jẹ́ fámílì ànẹ́bí sallallahu yóò lọ́sàn-án yóò ara gbófò ní fẹ́ bálẹ̀ fún wọn lérí lọ́sàn yóò máa lè fi pé ìgbà tí ó tó jáde nípa tá bá lẹ́gbùn ká gbọ́wọ́ wá jáde tó bá wá rí abúlẹ́fún abbas tó sùn sẹ́nu ẹ̀lùgbẹ́ à yàkùnlẹ̀ àmì rọ̀sù ìrẹ́ ọmọ ah, ń pà níbi à ó dé ní kẹ́pẹ̀ mi wá ìwọ fẹ́mílì ànẹ́bì yóò nílá èmi ni mo wá gba ìmọ̀ kò sí nínú ẹ̀kọ́ fi gbálẹ̀ fún wọn ló bí bẹ́ẹ̀ ìgbónú fáábí tó bá tún bẹ́ẹ̀ gun orí ẹni orí ràkúnmí Abdullahi ọmọ Abbas ni ó tó bá jíra fún nínú bí gbàdéyàn ń sílẹ̀kù fún yàn kó tó wọlé ọkù sáàbìsì yóò tó wá ní àà ah, kú kéré sí tó ń ṣe sí fámílì ànẹ́bì nìwọ̀ yóò ákàdà òmìnirìnà ìbọn ṣe pa wá láṣẹ ká sí táwọn àpàdà despite pé fámílì ànábì lòun o ẹni èdè fámílì ànábì ṣùgbọ́n ó nímọ̀ ìmọ̀ táwọn wá ń sọ ìrìnà ọ̀dọ́ ta ló ti gbà ọ̀dọ̀ ànábì náà ló ti gbà ó fámílì ànábì ó ti ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ láti gbà yìí àfọwà bẹ́ẹ̀rẹ̀ múnà sáàbí olóòwà di orí ẹ̀rù yóò kí sí ẹ̀ lórí ìlà ẹwọ́ lójú tó náà akàdà òmìnira àìyànsíná bí a ṣe yẹ káwà wọ́n jọjọ fúnra wọn àwọn sàábé wọ̀nyí kẹ́nìkan wá máa sọpọ́ máa náà ni wọ́n kẹ́nìkan máa lálàṣe wọn nínú ọ̀rọ̀ ìdìbòmúdọ̀ níbẹ̀ ìgbàgbọ́ tí wá ní pé ẹ̀sìn wá tààjọ́ kó àwọn tí wọ́n mú dọ́dọ̀ wá nìyẹn anẹ́dọ̀ tó nàìjíríà àwọn sàábé dé áfíríkà wọ́n ti àpò ọ̀pọ̀lọpọ̀ wọn wò padà sílẹ̀ lágbọ́n wọn ibi tí wọ́n lọ náà padà fún sínú ẹ̀sìn wọn sí làbá àbìsọ̀ ń fẹ́rú fún nábi yírọ̀ súlìlá ní mustardun wáhùkú asọ́bìhì nùrùn bí búrání wáhùkú asọ́bìhì nùrùn bí búrání Rúkú nábi ànẹ́bì sallallahu alaihi wa sallam jíso jíṣẹ́ ọlọ́run ọ̀rẹ́ yẹn bá ti nífẹ̀ẹ́ ànẹ́bì jẹ́ wọ́n á bẹ̀rẹ̀ sórí nífẹ̀ẹ́ ànẹ́bì ọdún kankan òbúdọ̀ sórí nífẹ̀ẹ́ ànẹ́bì náà mú ọjọọ bákan náà bá a la nígbà nẹ́bì agbúdọ̀ nígbà àwọn sàábé àwọn tó jẹ wípé kàkàkẹ́ ìrà orin ànẹ́bì àwọn ní orin àwọn ni ejò ó jẹ ni ó sàn kàkà tó fi sáńdẹ̀ àwọn ẹni ẹba lè fẹ́ràn ànẹ́bì yẹn ọ̀ràn èèyàn ní ká fẹ́ràn àwọn sàábà nínú ẹ̀sìn wa ló wà bẹ́ẹ̀ bá ti ráwọn tí ń fẹnú ṣáátà àwọn sàábé ẹlọ wọn kún òsì lójú ọ̀nà àwọn ahàlù bẹ́ẹ̀kì nìyẹn ahàlù àhùwà ń jọ̀wò nìyẹn délẹ̀ Yorùbá ìta ẹ̀sìn tá a fi ṣẹ̀sì tá a bá lára àwọn bàbá wa lára àwọn bàbá bàbá wa lára àwọn tí wọ́n fi sẹ́lẹ̀ tí wọ́n já látẹ̀kù ẹ̀sìnkú òkú sàbẹ̀lú àgbọ́yìn wà sáwọn bàbá tó sáájú ní ọlọ́bàá kánẹ̀ àwọn sàbẹ̀rẹ̀ gbogbo wọn tábàtú sàdúrà kan nínú láwọn tó gbọ́ lẹ́nu wọn wọ́n ó tún dárúkọ ìmọ̀mù máàlìkì ìmọ̀mù sàáfìyè ìmọ̀mù àràbà gbogbo wọn wọ́n sàdúrà àsìkò táwà á dé ní àwọn èèyàn fi tàbí sáyé àmọ́ tó sọ kéré rẹ̀ na mọ̀nkánà ya alamu annalọ́ àkọ́ọ̀lìkù láyàrí bí i ànà bá bá kiri لا يرمي أن أبا بكر ببهتان من لا يعلم أن الله خالقه لا يرمي أن أبا بكر ببهتان لا يرمي أن أبا بكر ببهتان أفاني من كان يعلم بوين كان أمه

ẹni tó lè fà nẹ́bí sallallahu alaihi wa sallam anẹ́bí ní máa nà fáà ní máa lú máa nà fáà ní máa lú àdìwákà lọ́sí ọlọ́pàá mùsàlá anẹ́bí ní pé kí n sàǹfààní nínú owó ẹnìkan láyé kò sí ẹni tí owó rẹ̀ ṣe ní àwọn ṣíà wà láwùjá sórí àníkẹfẹ́ wọ́n ní ọmọ ọdún kẹfẹ́ wọ́n ní Osman wọ́n ní kẹfẹ́ wọ́n ní Aisha wọ́n ní a kódà wọ́n padà lọ wú nínú sàárè rẹ̀ yóò padà jẹ́ bá ìsìnà tó ṣe sáwọn ẹ̀yẹ lẹ́gbẹ́ máa gbọ́rọ̀ oríṣẹ́ tó ní bíà ó ti kú báyìí wọ́n kún bẹ̀ táwọn ẹ̀yẹ ti ń wo gẹ́gẹ́rẹ́ ẹgbẹ́ náà lọ nípa ẹ̀sìn wa

àwọn tó jókòó náà nẹ́bí lágbà nẹ́bí gbọ́ tó wọ́n sì kú lé ní ìgbàgbọ́ yẹn nípa ní tàbí ọ̀pọ̀lọpọ̀ àwọn míì jókòó náà nẹ́bí wọn ò kú lé ní ìgbàgbọ́ yẹn àwọn míì jókòó náà nẹ́bí wọn ò gbàgbọ́ ṣùgbọ́n wọn fi àìgbàgbọ́ wọn hàn látọ̀rọ̀ ọ̀rọ̀ inú àti ṣe sí wọn ànẹ́bí gbé tó lágbára lé wọn lọ́wọ́ àwọn sàdéṣì lákèèsí wọn sáwọn ẹ̀ká wá sọ wípé àwọn kan bẹ̀rẹ̀ náà sàádé ló wọ́n wọ̀ náà sáwọn ẹ̀yẹ táwọn sàádé ojú àwọn àpá àti iṣẹ́ lórí àwọn sàábé débi pé amẹ́yẹ jù wọn ẹni tó kú kẹ́yìn nínú àwọn sàábé àmọ́ ẹni tó kú kẹ́yìn mẹ́ta àmọ́ ẹni tó kú kẹ́yìn mẹ́ta ẹni tó kú kẹ́yìn sáà ẹni tó kú kẹ́yìn iraq amẹ́yẹ jù wọn so ẹni tí ò sí ń bẹ òsì wọ bẹ àwọn tó jẹ́ mùlẹ́fì kí inú wọn mọ̀ sí wọn mọ́ ṣùgbọ́n gbà tí mo ò sì yé ẹ̀rẹ́ mélòó ẹ̀ka alẹ́ bó lẹ́ti fẹ́ mọ̀ pé mùlẹ́fì jọ kí lọ sọ iṣẹ́ àwọn iṣẹ́ ti lọ lórí yẹn nígbà tó ò mọ́ lórí ọmọ sọ bẹ́ẹ̀ iye ijú àwọn tàbí pátá àwọn àfáàmù olùdíà èyí tó kú kẹ́yìn ní Iraq èyí tó kú kẹ́yìn ní Sham tàbí tó kú kẹ́yìn ní Maka púpẹ̀ wà lákọọ́lẹ̀ ìtàn wọn sì ṣe trace iṣẹ́ àwọn àfáà kan ni àsùnmọ́ olùjẹ́ gbogbo tàbí pẹ́pẹ́pẹ́ wọ́n ó ṣe ìsìnwọ̀n déèrè bàbàbàbà ńlá wọn dáwọn àfáà kan tó kò sí ìwọ̀n ṣe ní ẹ̀kà àbọ̀ tó ṣe yóò rí jà mélòó àwọn sọ̀hábà wọ́n níye ànẹ́bìtì fi ilẹ̀ bí látẹ̀sùbù àṣàbì bìlìmùn látẹ̀sùbù àṣàbì ànẹ́bìtì pínrin ẹ̀gbùrọ̀gbọ́ àwọn sàbí kò tọ́ sí lẹ́nu gbogbo ẹnikẹ́ni àbáwá ní gbogbo ẹnikẹ́ni tó bá mọ̀ pọ́lọ̀ ló dá òun ẹwùn náà bá bẹ̀rẹ̀ ọ̀rẹ́ tó bá mọ̀ pọ́lọ̀ lọ́dọ̀ tó ò لا أن باب بكر ببهتان لا يرمين باب بكر ببهتان ولا أبا عبد ولا أبا عبد فاروق صالح ولا الخليفة عثمان من عطاني ولا الخليفة عثمان من عطاني bẹ́ẹ̀sì ni àfáwà Umar al-Faruq ẹni tí ma ń sòfin àláàrin rọ́ àtòdòdò tí ó gbà tí ó kò fàyé lẹ̀ fún bàjẹ́ lọ́la fáwà Umar ó gbúdọ̀ sọ́rọ̀ orí sí wàlánkálẹ̀ bàtà Usman Amma Ali yóò fàmẹ́ṣù ń fàdọ́ ìlú. Amma àrí àwọn sọ̀hábà àfá wa á ni àfá ni wọ́n ni wà àmà àti yóò fàmà yòhùrùn fàbọ́ ìlú oúnjẹ ẹ̀rọ àfá wa àtàbá ní kẹlùbọ̀rọ̀ díẹ̀ àjùlọ àpẹẹlẹ ìjìlọ́rọ̀ ọba Ìjọba mẹ́bí ó lù ṣe ìjírá tí ó kúrò nínú ìlú Mẹ́kà lọ ìlú Màdínà ẹ̀ta mẹ́bí ti rọ́pò ara rẹ̀ tó ní tí ó bá ti ta mẹ́bí kan fi ṣe ní àlè. Anẹ́bí ti jáde òun wá sùn sí ká mẹ́bí sùn sí, tábá ti yẹgún ìkòrò Àjùlọ àbá wa alì náà kò mọ níwà. Ìjọlá ẹ̀sàwé láàrẹ̀ àrúgbà ní wọ́n ti bẹ́ ìjọlá ẹ̀sàwé láàrẹ̀ àrúgbà ní. Ó bá ti wọ lè jọ pé wà dínú láàrẹ̀ ẹ̀sàwé láàrẹ̀ àrẹ́ká ní. ìwé yóò lè lójútù tàbá yọwọ́ àwọn tàbí kúrò bóò láàájẹ́ bẹ́ẹ̀mù tàbá nẹ́bì gbèrè tàwà ń bẹ̀ ń gbà náà àwọn dájúkòtà nẹ́bì báyìí tí wọ́n gbọ́ mọ́ òsì tàbó sí bí wọ́n ti gbọ́ yẹ náà ni wọ́n sì sọ wọ́n hajjẹ́fẹ́ ánìkìníkà ánìkìníkà ánìkìníkà kódà tàbá tó ń sọ̀rọ̀ bọ̀ wọ́n wà ṣàkàrọ̀ wí ẹni tó gbà

Ó ti sí bọ́ sí bí ìmọ̀kan ni ní ẹjọ́ àwọn tí wọ́n padà kó mọ̀. Lẹ́yìn ìgbàtà náà ti lọ tán ó ti bí ìmọ̀kan ni yẹn gbogbo wọn. Ẹjọ́ wọn kúrò pẹ̀. So tá bá ń sọ bá wọn sọ àbá àmà wọn tàà ń sọ. A mọ̀ ẹjú wọn kò dàrú. Gbogbo ilé ìmọ̀ ni ìmọ̀ ni. Ẹni tó fi sáàmù lẹ̀ lójú ayé àmẹ́sọ́lá àtàkánà bí ò tó kú tó tún padà. Ó ní ẹjú wọn amáyédú wọn wọ́n tẹ́lẹ̀ ká bọ́ sórí sójú omi dà ní àwọn tàbí kan lọ máa ná fún mélòó mà lọ́pọ̀ àwọn mélòó mà ní àwọn tàbí gbogbo àwọn nǹkan wọ̀nyí ní àmọ́ ẹ̀sìn wọ ẹ̀sìn ìmọ̀ ni bí wọ́n yìí ṣe gbé kalẹ̀ tó gún yẹn onílẹ̀ ká dúró lérí ẹ̀ torí bá nẹ́bí sọ́lá àlọ́ sọ́lá àkúlẹ̀ yìí sọ fún wa ànẹ́bí ni man yá àṣìmí kún fásayára sí láàfin kẹfẹ́ rẹ̀ ẹni tẹ́lẹ̀ rẹ̀ bá gùn nù ní ẹ̀yìn oríṣiríṣi ìṣẹ́pá nínú ẹ̀sìn ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin min ba'd addu 'alayha bin-nawajid súnà ìgbà rẹ̀ bìdọ̀ ọjọ́ ẹ sì dìrọ̀ ìgbàjọ́ alẹ́ sọ láwọn sàájú wọn àwọn tàbí lọ́gbẹ́ pàmẹ́lì báwọn tàbí lọ lápọ́lì àlẹ́pọ̀lì ọmọ àlẹ́pọ̀lì ẹ̀wà ní kò sọ ní pọ́lì kó mú tó láwọn jáde ẹ̀hà ní kò sọ gbogbo àwọn agbákùnrin káwọn sáwọn dákẹ́ sọ àgbákùnrin kọ́kọ́ torí ẹ̀ sọ káwọn kan káwọn mọ́kà lọ rẹ̀ àsọ ah, jáde pé agbákùnrin ló kọ́ tó bá bọ́ pé wúmọ̀ pé ákèfèrè ló gbogbo àwọn nǹkan wọ̀nyí ánù ní ó ti pẹ́ ọjọ́ rẹ̀ ti pẹ́ àwọn àfáà ti fèsì lérí ẹ̀ àìkájí àní àwọn àfáà ti fèsì lérí ẹ̀ pé àwọn kan máa sọ báyìí tán bá sọ báyìí èsì ọ̀rọ̀ wọn lè ní tí òye wọn rèé tán fi sọ báyìí nígbà tó jẹ́ pé kò sí tán fi wọ́n èèyàn láti sọ̀rọ̀ lórí social media gbogbo ẹni tó bá ti lówó dẹ́ta tó sì ní hundred phone wọ́n ti bá gba àwọn obìnrin tó wájú ẹ̀ ló ti parí kù sí àtẹ̀tẹ̀ ẹ̀dá àfáà rẹ̀ kálukú nítọ̀ tó bá ti fi lè sọ̀kúsọ tó náà yóò lórí fọ́lọ́wà kó lọ mú nǹkan ọ̀rọ̀ kan tó tó strange tó bá ti sọ àwọn àìdá gbogbo ilé ẹ̀mọ̀gbé ọwọ́ ẹlẹ́nu ẹ̀ gbàǹkọ̀ kù ní wájú ìjù bí ìfẹ́ lọ́dún wọ́n sì kò sí nǹkan tá a sọ tí ò láfọ̀dẹ̀ torí pé gbogbo ń tá a sọ gbogbo ń tá a kọ sílẹ̀ ẹ̀mí rẹ̀ dùn jẹ̀bi wa lọ sẹ́ẹ̀sẹ̀ social media yìí wọ́n ó bèrè tó sọ ní nǹkan bí ọdún mẹ́wàá ó tún gbé jáde lọ dìlítì ẹ̀kọ́ dìlítì kò dìlítì wọ́n ó tún gbé jáde ọdọọdún wọ́n mọ̀ bọ́ orílẹ̀ rẹ̀ ọ̀sọ̀ báyìí ní láti ẹ̀ kò tí kò jẹ ẹ̀ kíkó jẹ kó kó jẹ ní oṣù mẹ́rin jáde ti àkọ́kọ́ yẹn ló kó mẹ́rin kí ló sọ́ra kí ló sì sọ ẹ̀mí ewu tó yóò bá máa sọ tó bá jẹ́ ọgbẹ́dà kìyàmù ìdí máa ń pè mí lẹ́rù jù ní bí àfá àwa àbú rẹ̀ rà kọ́ wá ìdè pẹ̀lú ẹ̀gbẹ́ ó pè mí lápọ́nú láyé mo fẹ́ gba èébú tó fún mi yẹn mo fẹ́ gbà nínú iṣẹ́ rẹ̀ rẹ̀ jẹ́mọ̀ iṣẹ́ rẹ̀ mo lo nílẹ̀gbà fún rẹ̀ tó lè tó ó gbà ó dùn ó pẹ̀lú àbúrẹ́ rà jọ́gbà kìyàmù ó dùn ó pẹ̀lú ó lò pẹ̀lú Abubakar ó lò pẹ̀lú ìyàwó Aisha tó pẹ̀lú ìsìnà tó pẹ̀lú ìfèrè ó lò pẹ̀lú ẹ̀ tó pẹ̀lú ìyàwó ìdápọ̀ mẹ́jọ àgbàgbàkúgbà ìpìlẹ̀ tí wọ́n fi wá lé lérí yẹn náà ní ìpìlẹ̀ mẹ́nájọ àdìsùn náà ọ̀dà òun náà ní ìpìlẹ̀ òdodo kúlù sọ̀hábà ìdúrù àwọn ẹ̀ kúlù sọ̀hábà ìdúrù elé amọ̀ntà ń sọ tí a bá ní kúlù sọ̀hábà àwọn èyíkẹ́ yìí sọ yẹn mú èyí ṣe sàábí àti wọn mọ àwọn òsínú sàádé ọlọ́run ò sì fi ó kọ wọn hàn kò sì fi wọ́n takókò kankan lójú ayé àti sọ̀rọ̀ so àbí ọlọ́run sọ àwọn ọ̀gáálá kó mọ̀ lẹ́jọ́ rẹ̀ ló yé wa lóun jẹ́gbẹ́ sí wá ẹ̀sìn ìmọ̀ ní ẹ̀sìn ìmọ̀ ní èyí tá à ń sọ síta kéré ṣé èyí tó ń bẹ nínú èyí tó ń bẹ nínú kéré ṣé èyí tó ń bẹ nínú tíra lẹ́gbẹ̀rẹ́ àbá mi kọ́dà kọ́ mọ̀ lọ ibì kankan kò lè ka kí àánú lé kò lè kàtán kò lè kàtà rárá lẹ́lò lè yàá fẹ́ sọ ń pẹ̀ tí bá dé bùkátà bá bí rẹ̀ ṣùgbọ́n lórí mákàtí ló kọjá lórí kankan wẹ́rẹ́wẹ́ ọ̀rọ̀ tí ó ń lọ lọ́wọ́ ọ̀rọ̀ tó mórí tó fẹ̀jí ilẹ̀ tó bá lójú ọ̀gbàgàdì èmi a máa gbáwọn ìyàwó pé kí ẹ̀rí tó lè sọ̀rọ̀ problem yẹn ẹ̀ẹ́dọ́nà ẹ̀ẹ́nìkan ẹ̀dá àyẹ́ fúlẹ́sì báwọ̀ ẹ̀jẹ́ ká jọjọ ṣe mù náà sọ́ra kọ́mọ̀ jẹ́ kí kó sí ààrẹ ẹjá jókòó dàbí àjókòó ẹyà mọ̀ sọ́ọ́kà náà ma sọ́kọ̀ mọ̀ gbèsè ẹ̀dà rẹ̀ ti bá mu kọ́mọ̀ jẹ́ kọ́mọ̀ sọ̀rọ̀ dáálẹ̀ lórí sómi ìtara kó báyìí

látara àti eléyìí bó ṣe wá bí àfá Abdullahi ibn Abbas bó ṣe wá ṣe kúbẹ́kúbẹ́ fún látara ìmọ̀ nínú ìmọ̀ ọlọ́run wá fi nǹkan yẹn fún Abdullahi ibn Abbas àlùbáríkà tẹ́ ẹ bá wá ń ka àwọn olùmọ̀ ní àwọn sàábé àkọ́kọ́ bẹ́ẹ̀ ka orúkọ Abdullahi ibn Abbas kájú orúkọ bẹ́ẹ̀ ni ìpàdé bẹ́ẹ̀ sì ni àfà ṣùgbọ́n látara khidma ìrẹ́ra rẹ̀ lẹ̀ lọ́dọ̀ zẹ́fún sáàbí ọlọ́dọ̀gbọ́ àlùbáríkà fábùlá àgbà tó ti bó jẹ́ fámílì àtẹ́bí kò ríra rẹ̀ fámílì àtẹ́bí máa jẹ́ púpẹ́púpẹ́ lọ́dọ̀ zẹ́fún sáàbí ṣùgbọ́n bá tọ́lọ́ ń gbá àlùbáríkà dé àlùbáríkà rẹ̀ wá hàn jù ti zẹ́fún sáàbí jù lọ púpọ̀ àwọn kẹ́ yí ìjẹ́ nínú síra ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tàbí ẹ̀kọ́ ni ìgbésí ayé wọn gan lọ́tọ̀ kéèyàn ọlọ́run sàn wọn ànábì náà sọ ànábì ọlọ́run sàn wọn lẹ́sà iye tó wọ́n yẹ ọlọ́run sàn wọn lẹ́sà sínú àwọn sọ́nà ẹ mẹ́jọ tí gbàgbọ́ wa kó dàlú àkídà wa kò dúró bàjẹ́ lórí àwọn sọ̀hábà ìdíwọ́nù láàrin bọ́ bá tẹ̀ bọ́ fẹ́ mọ iye ju àwọn sàádé ó ń bẹ́nu síra iye bí wọn gbàgbá náà ti bú lórí àwọn mélòó kù sáyé àná ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn onáfi islam lẹ̀ káná ìwé tó lọ àwọn onáfara tó padà sínú islam àwọn olóògbé àtàwọn ìjìyà rẹ̀ tó padà islam lẹ̀ ta ló dúkẹ́ ìsọ́ ta ló dúkẹ́ ìmọ̀ ìsìnlẹ̀ ta ló dúkẹ́ ìṣọ́ ta ló dúkẹ́ ìní iran ta ló dúkẹ́ ìní egypt gbogbo ẹ̀rí síra ẹ̀sẹ̀ nígbà tí wọ́n ti máa abẹ́lọ́ sùmánà wọ̀ sáádá ọlọ́nkọmọdé sùmánà wa ọlọ́nkọmọdé sùmánà wa kẹsìrọ̀ wa tèmi ìdí láti dúnà ọjọ́ sí náà tó bá dọ̀lá pẹ̀lú ògbó láàmà tẹ̀síwájú ẹ̀kọ́ tá a tó rí ní jáde bẹ̀ náà ní pé bẹ́ẹ̀ bá gbọ́ èdè àwọn béèyàn ń bá sọ̀rọ̀ àti máa jẹ́ sábàbí kọ́rọ̀ òye wọn àmọ́ tí wọ́n gbà ọwọ́ ọlọ́run ẹ̀wà ọ̀bá àbìlé wọn bá sọ̀rọ̀ bọ́lá bá ní wọn nígbà bóòlù ṣèdè àmì bọ́lá wọn sọ̀rọ̀ bọ́lá bá ní wọ́n gbà wọ́n láti gbọ́ ìyàlẹ́ láti gba ẹ̀dọ́lọ̀ bá ti kádàrá tó yóò gbà kí ẹni tí ó sì gbà kó lè já òwújà lè lórí wípé ò ní sọ pé òkọ́ ìdánsọyé gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ní káwọn afáfà lọ nínú àyà kan tí àkàlẹ́ yìí àbí Allah subhanahu wa ta'ala eléyìí tí àwọn fún wa alẹ́ ìjọsọ aláfà àwọn ìta àti ń gbọ́ tẹ́lẹ̀ náà ọlọ́mọṣẹ́ tó wúlò fún wa sallallahu ala nabiyyina Muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam